مظاهر الشيب ومحاسن الأعمال الحمد لله والصلاة والسلام على رسول الله إمام الشافعي رحمه الله خبت نار نفسي باشتعال مفارقي وأظلم ليلي إذ أضاء شهابها imam shafi rahimahullah <clears throat> wọ́n sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ewu tó máa ń bí síyàn lára àti pàtàkì àwọn iṣẹ́ rẹ̀ pàápàá jùlọ nígbà téèyàn bá ti ń kẹ́fìn pé ewu ti ń dé ó gbúdọ̀ máa jẹ́ láti lè pọ̀ nínú iṣẹ́ dáadáa imam shafi ni khabat naaru nafsi iná ẹ̀mí mi khabat ó ti kú khabat bimana tofiat iná ẹ̀mí mi ti kú bishti'ali mafariki pẹ̀lú wípé mafarik ọ̀nà látàrí wasatu ra'si mafarik bishti'ali mafariki pẹ̀lú wípé iná ó ti koná jò àtàrí mi ó ti koná jò ní tó gbà lérò pé àtàrí ti koná jò ó náà ní wípé àtàrí ewu ti là ó ti sẹ́yọ ń wà á fìlà màlẹ́ìlì òru mi ó ti sókun id àdó àṣehàbùhà nígbà tó ṣe wípé ṣìhábùhá àìnùjùmùhá àwọn ìràwọ̀ orí mi wọ́n ti tàn wọ́n ti tàn náà ní tó gbà lérò pẹ̀lú òru mi ti dúdú àti irun orí mi ó dúdú àwọn ìràwọ̀ ọbẹ̀ ó sì ti ń tàn ẹ rí i pé ìràwọ̀ ń bẹ̀ yẹn òun làwọn ẹ̀ta sàràsàrà ewu ní tó fi ń wé nìyẹn pé lóòótọ́ ọ̀dọ́ ni mí ṣùgbọ́n o àgbà ti ń dé ewu díẹ̀díẹ̀ ti ń jáde ayabumata kọ́dí ashasat fawqo hamati ala rogmi minni xiina toora guroobuha ayabuma ayabuma alibumu aibuma ẹyẹ òwìwí náà ń pè bẹ́ẹ̀ ẹyẹ òwìwí kìnnáyàtàn anishumi awitasha'um wọ́n máa ń sábàá lò fún nǹkan tí ò dáa tí wọ́n bá ní ẹyẹ òwìwí ó ti tẹ̀dó sínú ilé kan ìyẹn túmọ̀ sí pé ilé yẹn ti dahoro nìyẹn torí pé ibi tó bá jáhoro lẹyẹ òwìwí máa lọ dúró sí ṣùgbọ́n ẹyẹ kanakana ó lè máa báyàn gbé nínú ilé àyàbùmà ó ní mo pe ìwọ ẹyẹ òwìwí kọ́dé àṣàṣàt èyí tó ti mọ ìtẹ́ ẹ̀ṣù ẹ̀ṣù tọ́ìrì ìtẹ́ ẹyẹ kọ́dé aṣàṣàt èyí tó ti mọ ìtẹ́ fáwọ́kọ̀ hámàtí hámàtí ràṣì tó ti mọ ìtẹ́ lémi lórí hámà bìmánà ràṣì alhámà bìmánà ràṣì. alárọ́gbìn mi ni tó ń ti bí ó ṣe tẹ́ mi lọ́rùn ọ̀pàpà mọ ìtẹ́ lémi lórí hìnà tọrọ gùrọ̀bà nítorí jẹ́ kó òun náà ṣe bẹ́ẹ̀ ni pé nígbà tó rí pé kánakáná orí mi ó ti ṣe kí ni o tọrọ ó ti fọ lọ torí pé táwọn kanakana bá wà ń bẹ̀ nìyẹn tó náà pàwọn èèyàn sì ń gbé bẹ̀ ṣùgbọ́n táwọn èèyàn bá ti gbé bẹ̀ mọ́ kí ni ó wà máa gbé bẹ̀ o òwèwé òwe tí ń pa ń gbà yẹn ni wípé àsìkò tí mo lè máa ṣe ogun tó wù mí tágbára wà àsìkò yẹn ti lọ sọgbà tó ti pé mo ti di ọ̀lẹ tí ò tágbà ti dé òwúwí bá kúfẹ̀ kan wá dúró ń bẹ̀ torí gbogbo mà kò sí wúlò kankan rọ̀ẹ́tì kharabali umri minni fazirtini ìrẹ́ ẹyẹ òwìwí orí <clears throat> dídi ahoro ìsẹ̀mí lára mi fazurtini ló fi wá bẹ̀ mí wò wàmà wáàkì nítorí pé ibùgbé rẹ ẹyẹ òwìwí mìkúlì dìyàrí níbi gbogbo ilé pátápátá kọ̀rọ̀bùà òun náà ni àwọn ibi tó bá tó bá da horo ní gbogbo ilé ibẹ̀ ló máa ń gbé àánà àmọ́ àyíṣà ni ǹjẹ́ mo tún lè rí ìsẹ̀mí gbẹdẹmukẹ kan mọ́ ǹjẹ́ ìsẹ̀mí gbẹdẹmukẹ kan tún wà lè wà mọ́ bàdàmọ́ hàlà àrùdì lẹ́yìn ìgbà tó ti sọ̀kalẹ̀ sí parí kẹ́ẹ̀mí tọ̀lá ìrùṣẹ́ ibi ẹ̀ta sàràsàrà ewu lẹ́yìn sàyóògùn ní èyí tó pé tá a bá tiẹ̀ ní ká pa ní dáì gan ìyẹn ọ̀rọ̀ ni lọ́rọ̀ ìdàsfàrọ̀ launul mar'i tí àwọ̀ ọmọnìyàn bá ti yẹ́lò àwọ̀ ara bá ti pupa fẹ́sífẹ́sí wàbíyàbọ̀ ṣàròhò tí irun orí ọmọ ènìyàn sì ti funfun tànà gọ́sọ̀ yóò di tí ó rú pọ̀ tí ò ní tòrò mọ́ mí ní nínú àwọn ọjọ́ ayé rẹ̀ mustatọ́bù àwọn nǹkan tó dùn téèyàn máa ń gbádùn láyé nínú ìsẹ̀mìrú ẹni bẹ́ẹ̀ tànà gọ́sọ̀ yóò ti di tí ó rù papọ̀ kò ní tòrò mọ́. fàdá àǹkà sàw áàtìl òmòrì gbéjù sílẹ̀ fẹ́mi ara rẹ o sàw áàtìl òmòrì àwọn ìṣesí tó burú àwọn àlámọ̀rí tí ó yẹ bá àfa ń bẹ̀ àwọn àlámọ̀rí tó yẹ pé tí wọ́n bá bá ń bẹ̀ náà ojú ó tì ọ́ àwọn àlámọ̀rí tó yẹ pé tí wọ́n bá kẹ́fìn rẹ̀ ń bẹ̀ yóò bá ọ ló kọjẹ́ imam shafi rahimahullah ni fada anka sawatil umur àwọn àlámọ̀rí burú tó burú jáì adójútì ni gbé jìnnà sẹ́mi rẹ̀ o gbé jù sílẹ̀ fẹ́mi rẹ̀ fa inna ha torí pé irú àwọn àlámọ̀rí báyìí haramun ala nafsi taqiyi irtikabuwa èèwọ̀ ló jẹ́ fún gbogbo ẹ̀mí olùbẹ̀rù ọlọ́run kéèyàn máa ṣerú àwọn ìwà bẹ́ẹ̀ kéèyàn máa ṣe irú àwọn ìṣesí ibú bẹ́ẹ̀ wa'addi zakata lijahi wa'lam bi annaha kamithli zakati almali tamma nisabuha wa'addi zakata lijahi ìwọ náà máa yọ zaka iyì wa'lam lọ́mọ wípé bi annaha pé dájúdájú zaka yìí tó rí yẹn kamithli zakati almali gẹ́gẹ́ bí ìgbà téèyàn ń yọ zaka owó náà ni tamma nisabuha nígbà tí nìṣọ́ọ̀bù rẹ̀ bá ti pé gbèdéke téèyàn ó fi yọ tó bá ti pé máa yọ kí ni ìtumọ̀ kéèyàn máa yọ zaka yìí ó náà ní pé nínú òyì tọ́lọ́ ń bùkún ọ táwọn èèyàn ń pọ́n ọ léwu ìwọ náà máa pa àwọn èèyàn lé máa yọ fáwọn èèyàn náà má wọ̀ bí ayì má wọ̀ bí àpọ́nlé pé wọ́n nìkan náà máa pọ́nlé táwọn èèyàn bá ti ń pọ́n ọ náà lé wọ́n náà ó ṣe kí ni o máa pa àwọn èèyàn náà lé. wa ahsin ilal ahrar máa ṣe dáadáa sáwọn ọmọlúàbí tamlik rìkọ̀bẹ́hùn fàkẹ́rù tìjàrọ́ tìlkìrọ́ mìtìsàbùhà wa aksin ilẹ̀ àhọ́rọ́ máa ṣe dáadáa sáwọn ọmọlúàbí tamlik rìkọ̀bẹ́hùn kó o lè ní kápá lórí ọ̀ràn wọn kìnnáyàtán lérí wípé kó o lè sọ wọn dẹrú ọmọlúàbí ni wọn tòmọ́tò bá ń ṣe dáadáa sí wọn wọn ò sọ̀rọ̀ àwọn dẹrú fún ọ fúnra rẹ̀ fàkàìrù tìjàràtì umur fàkàìrù tìjàràtì kìrọ́mì ìtìsàbùà torí pé kéèyàn máa ṣe dáadáa sáwọn èèyàn òun ló lóore jù nínú òwò tí ẹni tó bá jẹ́ ní àpọ́nlé máa ṣe o ìtìsàbùà téèyàn máa kówó lé lórí ìmọ̀ ṣe dáadáa sáwọn èèyàn òwò tó lówó lérí ni wala tamshiyan fi mankibil ardi fakhiran فعما قليل يحتويك ترابا ولا تمشيا ما سماني في الأرض في منكب الأرض ní agbègbè ayé anha il arde má ṣe máa rìn ní agbègbè orí ilẹ̀ fàáhíràn lẹ́ni tí ó máa ṣe fàárí má bọ̀dá sakọdike ẹ̀yìn ti wá gan látara akọ. Hmm? ìrìn tankútankù má ṣe máa ṣe bẹ́ẹ̀ o torí pé fàámà kọ̀lé ilé tẹ́bí kò gan ó ya yàtàwé kàtúrọ̀ wá tí yẹ̀pẹ̀ ilẹ̀ tó ń rìn òun yóò kọ́ ilẹ̀ ilẹ̀ tó ń ti rìn òun orí o dúnìyà. fa inni ta'imtuha wasiqo ilayna adhabuha udhubuha wa adhabuha adhubuha wa adhabuha waman yadhik waman yadhuki dunya ẹni tó bá tọ́ ilé ayé wò nítorí pé fa inni ta'imtuha èmi imam sha èmi ti tọ́ ilé ayé wò wasiqo ilayna síkọ̀ majhulu sáàkọ̀ wọ́n ti mú wá bá wa nílé ayé yìí nílùú ìgbà táwa náà ti dáyé yìí o àdábùhá hmm? ìyá ilé ayé àdùbùhá eh, adùn ilé ayé àwa ti rí wà àdábùhá àti ìyá ilé ayé. falam aroha illa gururan wa batila kama laaha fi dhaari falati sarobuha falam aroha èmi ò rí ilé ayé sí nǹkan kan illa gurura bí kì í bá ṣe ìtànjẹ o wà bàtílà àti irọ́ pátápátá ló wà nílé ayé àpèjúwe rẹ̀ kò yàtọ̀ sí kàmẹ́láhà kò yàtọ̀ sí nǹkan tó hàn láhà bimana zọ́hara kò yàtọ̀ sí nǹkan tó hàn fi zọ́hárì fàlàtì ní orí ilẹ̀ òkú sàrọ́ọ̀bù àkàmẹ́láhà sàrọ́ọ̀bù ha fi zọ́hárì fàlàtì àpèjúwe rẹ̀ àtọ̀kígbà tí à ń pe ná sarab à ń pe ná orí ilẹ̀ tó bá hàn fi zaharil falaat ní kí ni o ní òkè ní orí ilẹ̀ òkú ẹ mọ̀ tó ń pè lá ń pe ná mirage téèyàn bá ń wò lọ́wọ́ kan yóò dàbẹ̀ fún mi wà ń bẹ̀ nígbà yẹn bá débẹ̀ èèyàn ní bọ̀ mí bẹ̀ mọ́ tọrọ lé àìsí orí mi. wàmá min wàmá hiya mustahilatun alayya kilabun. hammuhunna jitidhabuha wàmọ́ ìyà ilé ayé ò jẹ́ nǹkan kan ilá jìfàtún bí kì í ṣe òkú mbete ẹran òkú ẹran mustahila tún táwọn èèyàn wá sọ di halal fúnra wọn gbogbo àná la mọ̀ pé ìwọ ni àwọn èèyàn wá lọ sọ di halal àléyà kìláàbù àwọn ajá wa pé tì í hamu una gbogbo èròǹgbà àwọn ajá náà ni pé ijiti ìdáàbò oníkàlùkù fẹ́ jà mọ́wọ́ tí wà àtajà bá ti wá ń pín ẹran jẹ lórí ta sọ̀rọ̀ pé tiẹ̀ ta so ìyẹn ló fi lé ayé o torí pé tó o bá lọ fẹ́ lílé ayé o ìwọ àtàwọn ajá lẹ́jọ́ máa pàdé ló fi jẹ́ pé àdì àdìgbàdì àṣàlélé ayé àlè àlè bọ́ọ̀ bá sọ́ra àwọn tó jọ máa bá dà nǹkan pọ̀ àwọn tí ò bẹ̀rù ọlọ́run àwọn tí ò bẹ̀rù kílẹ̀ òṣù láìla àwọn nìwà àti wọn jọ máa dà nǹkan pọ̀ tó o bá ti sọ pé túláàsì ọ̀sáfẹ́ lílé ayé fa'in tẹ̀jtẹ̀nibha kunta silman li ahliya wa in tẹ̀jtẹ̀nibha náà za'atika kilabuha fa'in tẹ̀jtẹ̀nibha tó bá lè jìnnà sáyé kunta silman ó là ó máa jẹ́ àyè li ahliya fún àwọn ará ilé ayé ipò àlàáfíà ni ó máa wà ó là níbi aburú wọn lẹ́ẹ̀fi gbé pẹ́ lómi wọn ráyà kíláàsì kò sí ní tó fàájú pé wọ́n jọ ń lu kankan mara wọn lọ́wọ́ ìmọ̀jẹ́ jẹ̀rẹ̀ lójú kò sáàyè rẹ̀ ọ̀bẹ ní kankan dùn kan. wà á ń tẹ̀tẹ̀ dìbò ha tíwọ̀ náà bá wá ń bá wọn fà. ìjà ilé ayé yóò yàn yín sí ọ yóò dojú ìjà kọ ọ nítorí pé òun náà rí pé táwọn náà fẹ́ jẹ nìwọ náà fẹ́ jẹ àfa ló pèrè níbi báyìí àárí yín bẹ̀ níbi báyìí àárí yín bẹ̀ níbi báyìí àbá yín bẹ̀ à ah, kò yẹ ká bá a fa àǹbẹ̀ yẹn ah, lórí ayé yìí náà. fatuba linafsin aw la'at qa'ra dariha mugalliqatal abwabi murkha hijabuha fatuba linafsin ẹ wá wo oríire ẹ fún ẹ̀mí kan aw la'at qahara dariya tó tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́kọ̀rọ̀ ọ̀nù yàrá rẹ̀ tó jókòó ara rẹ̀ jẹ́jẹ́ mọ̀gàlékọ́tàlẹ̀ abuhab tó ti gbogbo lẹ̀kùn rẹ̀ mọ́rí mọ́rùkà hijabu a gbogbo kọ́tìnì gbogbo gàgá ẹnu ọ̀nà rẹ̀ mọ́rùkà tó tó dálẹ̀ ó tilẹ̀kùn tó tó sọ kọ́tìnì lẹ̀ jẹ́jẹ́ mi mo jókòó nulẹ̀ mi ò lé nǹkan pẹ̀lú àwọn ará ayé pé ah fatuhu baali nafsi ẹ wá wá dùn fúnrú ẹ̀mí bẹ́ẹ̀. تفهمون asahatu wa husnul khulq kéèyàn ó lámojú kúrò kéèyàn ó yàwọ́ kéèyàn ó lámojú nù wa husnul khulq kéèyàn ó sì dà níwà imam shafi rahimahullah oni idà sábàní nazlun tazayadtu rifatan wàmàlẹ̀ àìbù ìlà an àkúnà musabibo ìdá sábà nazilun nazilun nazilun bizal nazilun ọ̀nà lè èèyàn yẹ̀yẹ́ ẹni yẹpẹrẹ ọ̀dẹ̀ afọ́nú òmùgọ̀ amukumẹ́kọ̀ ẹ̀dá nazilun ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹ̀gbìn rọ́ọ̀hìn bin nazil náà náà inshallah anazilu ẹ èèyàn yẹyẹ afọnú ọdẹ nítorí òpè èèyàn yẹpẹrẹ amukú mẹkọ ẹdá Imam Shafi ìdá sábàánì nazilu tẹni yẹyẹ kan tí ò jẹ kankan ìwà rògbò ń jẹ mẹwàá ìdá sábàánì tó bá bomi taza yẹdi torí fàátà ni èmi ó tún fi lékún lágbègà ni tó bá bomi wàmẹ́lẹ́ ayébù kọ̀ wá kankan fẹ́mi náà o ilá àkúnná musabibu ó dìgbà tẹ́mi náà bá ń bú padà ìyẹn ló lè fà lébù sí mi la ṣùgbọ́n tí bá ń bú mi tí mi fún lésì tàṣàyà torí fún àtàn màá lékún àwọn ilé ìbò wọn ní the best answer silence the best answer for a fool mo ṣe rí nu. walaw lam takun nafsi alayya azizatan. Hmm? lamakantua min kulli nadhilin tuharibu walaw lam takun nafsi alayya azizatan tí kì í bá ṣe pé ẹ̀mí mi alayya lọ́dọ̀ mi azizatan oníyì pọ̀ ẹ̀mí mi pàtàkì lọ́dọ̀ mi lamakantua èmi náà bá fún ẹ̀mí mi nígbà láàyè min kulli nadhilin gbogbo àwọn ẹni yẹ̀yẹ́ yìí tuharibu nbà ní kò náà máa gbógun tiwọn náà bá ti sọ̀rọ̀ kó náà máa fún wa lésì wàlákínà aláyé àzìzà ẹ̀mí mi yẹn níyì lọ́dọ̀ mi níyàtọ̀ pé àwọn àfa wọn a mọ ẹ̀ẹ́tìzáàzù nafs tán pè ní ẹ̀ẹ́tìzáàzù nafs kéèyàn ó pọ́n mi ara èèyàn lé ó mọ ibi tó ipò tó wà ó mọ àyè tó lọ́n tó ọ sí gbogbo nǹkan náà kọ́ ló dá sí gbogbo ọ̀rọ̀ náà kọ́ ló fèsì sí ẹnìkan bú ọ gbogbo yẹn náà kọ́ ló gbogbo ẹ̀ tó bú ọ náà kọ́ ló dá lọ so téèyàn bá ti pọ́n ẹ̀mí ara ẹ̀ lé ìgbà assalamu alaikum àfà àfẹ́ nakọ́ṣà yín lórí ọ̀rọ̀ kan orí yín fẹ́ burú nẹ̀ la gbogbo nǹkan náà kọ́ lẹ́yìn ó fèsì sí wàláwò lam takùn nafsi aláyé àzìzà tí kì bá ṣe pé iyì ẹ̀mí mi níyì lọ́dọ̀ mi ni gbogbo ọ̀rọ̀ lèmi náà bá máa fèsì sí gbogbo ìyàtọ̀ bá bú mi lèmi náà bá máa as'a linaf'i wajjadtani kathira tawani lilladhi ana talibu tó bá lọ jẹ́ pé èmi imam ṣàfì ṣàfì as'a linaf'i tó bá ṣe wípé àǹfààní tara tèmi nìkan ni mò ń torí ẹ gbìyànjú ni wajjadtani ò bá rí mi wípé kathira tawani nba pọ̀ ní ní fífà kùn torí pé kò ní ìdíkì ní di ọ ara ẹni tí màá jẹ mu ti ní tẹ́pẹ́ torí tèmi nìkan ò bá rí mi ní kẹ̀síra tàwa ní ẹni tí ó pọ̀ níbi ìmọ̀ fakùn lílẹ̀ dí anatọ̀ libo nípa nǹkan tí mò ń wá ẹ ò ní rí mi kì í ṣe wàhálà bẹ́ẹ̀ kì í ṣe wàhálà tèmi nìkan. wàlàkì nàní ṣùgbọ́n èmi asàlì ànfà àsọ̀híbì wà áàrùn àlà ṣàbíàn ìjà àsọ̀híbù walakinnani ṣùgbọ́n mi Imam Shafi'i as'a mò ń sapá mò ń gbìyànjú lọ́sàn-án lóru li anfa'a sahibi kí n lè ṣàǹfààní fọmọlá kejì mi ni ìmọ̀ tí mo mọ̀ bí ọba jí lóru máa ṣe bá máa ká gbá máa kàwó kílẹ̀ yẹn fẹ́ lò fún ká lè fi ṣàǹfààní fáwọn èèyàn láàárọ̀ ọjọ́ kejì fahimun gbogbo ìgbìyànjú tá à ń ṣe Imam Shafi'i ni li anfa'a sahibi kí n lè fi sànfàní fáwọn ọmọlàkejì mi ni wàhálù ní alẹ́ ṣẹ̀bàán síọ̀ àléébù ńlá ni fún ẹni tó yógbẹ́ndu ń jẹ́ aṣọ ìbò tí ọmọlàkejì rẹ̀ bá wá ń pè bí tẹ́bi ń pa ọmọlàkejì ẹ̀ tí ò rí tí ò jẹ́ ìwọ sì ni tó ti yó àléébù rẹ̀ síọ̀ rẹ̀ fi hikma alaysa fi hikma rahimahullah rahmatan wasi'a yukhatibuni safihi bi kulli qubhin fa akrahu an akuna lahu mujiba yazidu safahatan fa azidu hilma ka'ud zada al-ihraq tiba imam shafi rahimahullah wọn yukhatibu ní sẹ̀fíù ọ̀dẹ̀ òmùgọ̀ ó ń bá mi sọ̀rọ̀ ó lanu gbàgà ó ń bá mi sọ̀rọ̀ bí kúlè kóbó pẹ̀lú gbogbo ọ̀rọ̀ bú ó ń jáde lẹ́nu rẹ̀ sọ́dọ̀ mi. fa akarahu èmi wá kórira an àkúnalá mujiba kí n fún lẹ́sì ndí sọ yẹn kórira ẹ̀ nítorí pé yazidu safahatan bí ṣe ń bú mi yẹn òun máa lékún fa azidu èmi ó sì máa kàrúdín àpèjúwe mi dà gẹ́gẹ́ bí tùràrí zada ul ihiro kò tó yí bá bá a ṣe ń sun náà sí abdulmuni torí pé èèyàn mọ̀ rò pé a sọ̀rọ̀ rùn kí ẹni tí ń bùyàn kó máa lékún lọ́gọ̀ kéèyàn ó sì máa lékún ní sùúrù Imam Shafi'i mẹ́jọ yọ ọ lè possible kàrúdín zada ul ihiro kò tó ìdáná tọkọ sẹ̀fí ufala tujib o fàkàìrù min ìjàbàtìhí asukutu ìdáná tọkọ sẹ̀fí o tí dìdìrín òmùgọ̀ tó bá sọ̀rọ̀ fala tujib o má dá lóhùn fàkàìrù èyí tó lóore min ìjàbàtì yìí ju kọ́ ọ lọ òun ni kí ni asukutu kó dákẹ́ jọ́ mọ̀ ẹ̀gbọ́n gbà tá wá ń bá wí náà èso lójú wo kan ni mò ń sọ̀rọ̀ sí ni ah, ah. ẹ ń sọ̀rọ̀ sí gan ọmọ gbé ẹ ń sọ nǹkan kan subhanallah fa in kallamta o farrojta anhu wa in khallaytahu kamadan yamud fa in o tó o bá fún lẹ́sìn farrojta anhu ah, o ti bá a bí ya bùkátà rẹ̀ ìwọ ló fún lẹ́nu ló fún láàyè ọ̀rọ̀ nítorí pé wa in khallaytahu tó o bá pàtì kamadan yóò kú lórí wàhálà mi ìbànújẹ́ náà ni ọ̀pá kò tiẹ̀ tún sọ̀rọ̀ kan kàmàdán wàá ní xalẹ́ ìta o tí wọ́n bá pàtì tí wọ́n lọ bí tiẹ̀ tó tiẹ̀ rí nàrí kàmàdán ìyàmú wàhálà yẹn òní ò ṣe kíni o òní ò pa. imam shafi rahimahullah nuwasil aw nakifuna nuwasil azuhudu wa masiru zolimin ìráyésá àti ibi tí ọ̀rọ̀ gbogbo alábòsí ọkàgùn sí. bàláwòtú bani dúnìyà falam arọ̀fì himu siwa mangada walbukhlu milu ihabihi. imam shafi'i rahimahullah ọ̀nà bàláwòtú bani dúnìyà mo ṣèdánwò fún gbogbo ọmọ ayé pátápátá falam arọ̀fì himu mi ò rẹ́ni kankan nínú ọmọ nìyẹn láyé siwa bí kì í bá ṣe mọ̀ngádà àwọn tó ṣe pé wọ́n ò jí láàárọ̀ báyìí wàlíbúkúlù ahun mílíwò ìhábì yìí ó ní òkùnú gbogbo awọ ara wọn ìháb bìmánà aljild kọ́lá nàbí sallallahu alayhi wa sallam kúlù ìhábìn dubik fakọ̀dìtọ̀họ̀ gbogbo awọ ara wọn báyìí gbogbo ti ń bẹ lára wọn pátápátá yóò kún fún kíni o yóò kún fún àwọn àwọn tí rí láyé nìyẹn fajaraditu mi ń gímúdìlì kìnnà àti sọ̀rímẹ́ni قطعت رجائي من أموب ذبابه فجردت موفى جدي صاري من إدا صارم بمعنى السيف الصارم البتار الصارم السيف فجردت موفى جدي من جمد القناعة níbi àpò ayò ọkàn tàrífún àpò ilé ìdáná ń pè ní kíni o àpò mo wá fà jáde láti ibi kíni o láti ibi àpò ayọ̀ ọkàn kí ló fà jáde ńbẹ sọ̀rí mà mo fa ìdà kan jáde kí ni mo wá ń fi ìdà yẹn ṣe kọ̀tọ́ àtòrọ̀jà yìí mo wá fi ń gé àpìyèlé mi minimum lọ́dọ̀ àwọn èèyàn bí dùbàbì ẹnu dàní pé ní dùbàbù safe ojú pọn dà mo wá bẹ̀rẹ̀ sí fi gé àpìyèlé mi lọ́dọ̀ àwọn èèyàn pé ah, mọ́kọ ẹ̀mí sọ́dọ̀ èèyàn gbogbo tí mo fẹ́ ní lọ́dọ̀ àwọn èèyàn mo bẹ̀rẹ̀ sí ní gé pẹ̀lú ìdá tí mo mú jáde láti àpò ayọ̀ ọkàn ẹgbẹ́ gbogbo ìtumọ̀ ní sọ that is mo kó ọ̀rọ̀ mi kúrò lọ́dọ̀ àwọn torí pé ó ti ṣèdánwò fún gbogbo ayé ó pé àwọn ló pọ̀ ẹlòmíràn pé àgbà tó dẹni òde jẹ́ ń gbọ́ ìrọ̀ bọ́ ọ bá sọ fún kò ṣe kankan yà kọ́rọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run fàlàdà yàrá ni waqifan fi tariqi wàlàdà yàrá ni qa'idan inda babi. nítorí pé eléyìí òkùnkùn rí mi kí n dúró lẹ́nu ọ̀nà rẹ̀ wá kí fanfi tọ̀rí kò ní rí mi kí n dúró lọ́nà ibi tí mo ń gbà ibo lẹ́ka jì mo ń gbà ẹ̀dá lọ lọ́nà ibi tí ṣìfù mo ń gbà báàdì ni lọ́nà ibi tí àwọn pé mi kí n lọ́ máa ni tọ̀hún náà ò sì ní rí mi mi lẹ́ni tí ó wàá jókòó Eh, tí sífù bá ti sílẹ̀ kó báyìí èmi náà kọ́ rí ah, àníkà wá sí fún yíyà sílẹ̀ àníkà wá sí yà sí fún yín láàárọ̀ iná nílá. ganiyun bilamalin aninasi kullihim walaysal gina illa anishe illa bihi rahimahullah rahmatan. imam shafi ganiyun ọlọ́rọ̀ ni mí bilamalin kò sì sówó ni kọ̀ọ̀kan sówó ni ganiyun bilamalin aninasi. mo rọrọ̀ ganiyun aninasi kullihim ṣe pé mo lówó ṣùgbọ́n mo kúrò lọ́dọ̀ gbogbo àwọn ènìyàn kò sí bí dáadáa bá gbé ní yọ gbóyà nítorí pé mi tọrọ ǹjẹ́ màmú ṣàfihàn sọ ni ganiyun aninasi kò sí ní ń pè lọ́rọ̀ ilá àni ṣe ìlàbí tọ́wá láyọ̀ ọkàn lérí ẹ̀ náà ń pè dáńgbè lọ́rọ̀ nìyẹn hmm? láàbì yìí ayé lẹ́yìísà indak ntó níwò tó wá lẹ́yìísà lè gìnà ilá àníṣe ìlàbì yìí kò sí dáńgbè lọ́rọ̀ bí kì í ṣe nǹkan tó níwò tó wá yayọ kan lórí ẹ̀ dáńgbè lọ́rọ̀ nìyẹn. ìdáàmà zọ́ọ̀lìmù ìstáàdánà zọ́ọ̀lìmù mazhaba wàlájà òtúwàn fi kọ̀ bí ẹ̀ktísàbí ìdáàmà zọ́ọ̀lìmù nígbà tí alábòsí istadana zulima mọ́dé àbá tó sọ àbòsí dojú ọ̀nà dáadáa mọ́ rẹ̀ lọ́wọ́ wàlájà ọ̀tún wá tó sì tẹpẹlẹ ọ̀tún wá ní tìgbéraga fi kọ̀ bí tìsáàbì níbi aburú sí ọwọ́ rẹ̀ tó tẹpẹlẹ máa tí ò jáwọ́ mbẹ́ fakil u ilà sọ́rfin layali iná a satadi ìlà u malam yakun fi hisabi fakil u ẹ ṣàfitì ọ̀rọ̀ rẹ̀ ìlà sọ́rífì làyàl lọ sí ọ̀sán òru bọ́sán òru ṣe ń lọ ẹ ṣàfilẹ̀ bílẹ̀ ṣe mọ́ tilẹ̀ ń sùn ẹ filẹ̀ máa wọ́n náà. fa iná a torí pé bílẹ̀ ṣe ń sùn bílẹ̀ ṣe mọ́ yìí sàtẹ́dí ùlàwù yóò padà mú wá bá máa lẹ́mìyà kún fi ṣèṣàbí ní tí ò nínú èrò rẹ̀ yóò padà pàdé ẹ̀ lọ́jọ́ kan. fakam kọ́dírọ̀ àyínà zọ̀ọ́límọ̀n mùtàmọ̀rídà yàrá nájímà tí à ń tààtà zílè rè kàbíyì fakam kọ̀dọ̀rá ìnà mélòó mélòó lẹni tá a ti rí zọ́ọ̀lìmọ́n tó jẹ́ alábòsí mutamarridan tó jẹ́ aláyàkókò nàkí tó wù mí ní í ṣe mutamarrid ẹni tẹ́mi ẹni ẹ̀ lé jọrọ ẹ lójú yàrá najima tí a ń tààtà sí lèrè kábì tó ṣe wípé yàrá najima ó ń wo ìràwọ̀ báyìí tí a ń síbẹ̀síbẹ̀ dà ìkó sì bá tí àn ó ń wo ìràwọ̀ báyìí ní ti ìgbéraga tààtà lílè rè kábìyí ní abẹ́ kíni o ní abẹ́ ìbòjì gàárì ẹ̀sìn rẹ̀ that is ó ń ríràwọ̀ báyìí tó rìnà báyìí ìdààmú sì bá kò sì máa ti ń ṣe látara pé òun náà ti ṣàbòsí yóò romi bẹ́ẹ̀ òǹgbẹ́ ọmọ ẹgbẹ́ kò sì romi ẹ̀ mú látara pé ó ti ṣàbòsí فعما قليل وهو في وهو في غفلاته أناخت شروف الحادثات ببابه ẹfilẹ fàámà kọlílì láìpẹ́ láì jìnnà wàháwà fi gàfúláàtì òun ó sì máa bẹ nínú ìfọnúfọra rẹ̀ títí tí kí ni o soroful hadithat yíyí àwọn ìṣẹ̀lẹ̀ àná hatbibabi yóò padà wá sọ̀kalẹ̀ síwájú ẹnu ọ̀nà tiẹ̀ náà nítorí náà ń ṣe fáwọn ẹnìkan yíyí kí ni yóò padà yí kan náà yóò wà ànáhà ibilu ràkúnmí wọn ni ànáhà lè ibilu tí wọn bá so ràkúnmí mọ́lẹ̀ wọn ni ànáhà ni so ti yé so ìṣẹ̀lẹ̀ ẹgbà yìí ìṣẹ̀lẹ̀ ẹgbà yẹn náà ń bọ̀ wá tẹ̀dọ̀ síwájú ẹnu ọ̀nà rẹ̀ fa asba alamalun wàlájà ń yorùtàjà yorùtàjà wàlá hasana tún tẹ̀lítẹ́kì fi kìtàbí irú ẹni bẹ́ẹ̀ tó bá yá yóò di tó yẹ pé tó bá lówó lọ́wọ́ pọ̀ tẹ́lẹ̀ yóò di tí ò ní sówó kàkà lọ́wọ́ ẹ̀ máa wàlàjà òun yorùtàjà kò sí yìí kankan téèyàn lè mọ ẹran kan bó èèyàn tún lè rí látọ̀dọ̀ rẹ̀ mọ́ wàlà hasanatun kò ní sí àwọn sí olóore kankan tẹ̀lítẹ́kì tí yóò wà padà bá tí yóò wà bá pàdé fi kìtàbì nínú iṣẹ́ rẹ̀ wájú ọlọ́mọ. Hmm. wàjú sí abil amúri lẹ́dí kánà fa'ilan wà sọ́ba àlẹ́yìí lọ́ọ́ sawtọ̀ àdàbìyí wọ́n ó san lẹ́sàn-án pẹ̀lú irú nǹkan alẹ́dí kánà fa ìlà tóun náà ń ṣe láyé òun gbogbo àlámọ̀rí tó ṣe láyé òun wọ́n san lẹ́sàn rẹ̀ wàsọ́ bá àléyé lọ́wọ́ ọlọ́run ó wàá rọ̀jò rẹ̀ lé lórí níjọ́gbé jàlè kí a máa sáwùtọ̀ àdáàbì yìí búlálà ìyá àtọ́lọ́hún ọlọ́run rọ̀jò rẹ̀ lé lórí níjọ́ náà. tó imam shafi rahimahullah oní khabat náà rú náà fò ṣe bíṣẹ́ àlìmọ̀ fàárẹ̀kẹ́. وأظلم ليلي إذ أضاء شهابها أيا متى قد أششت فوق هامتي على رغم مني حين طار غرابها رأيت خراب الأمور مني فسرتني وما واكي من كل الديار خرابها أنعم عيشا بعدما حل عارضي طلائع شيب ليس يغني خطابها إذا اصفر لون المرء وابيض شعره تنغص من عيامه مستطابها fàdà àǹkàṣà ò àtẹlẹ́ òmòrè fa iná haramun àlà nàfọ̀sẹ̀ tàkìyẹrẹ ti kàbọ̀wá wà á di zaka tálẹ́jà ìwà alámbì àná kàmẹ́tìlẹ́ zaka tẹlẹ́mà lè tàmánì وأحسني إلى الأحرار تملك رقابهم فخير تجارة الكرام اكتصابها ولا تمشيا في منكب الأرض فاخرا فعم قليل فعم قليل يحتويك ترابها ومن يذك الدنيا فإن طئتها وسيق إلينا عذبها وعذابها فلم أرها إلا غرورا وباطلا كما لها في دار الفلاة سرابها وما هي إلا جيفة مستحيلة عليها كلاب همهن اجتذابها وإن تجتنبها كنت سلما لآلها وإن تجتذبها نازعتك كلابها فتوب لنفس أو لأتقر دارها مغلقة الأبواب مرقع حجابها إذا سبنينا ذلون تسايد ترفعة وما العيب إلا أن أكون مسبب ولم نفسي علي عزيزة لمكنتها من كل نذل تهارب ولو أنني أسعى لنفع وجدتني كثير التواني للذي أنا طالب ولكنني أسعى لأنفع صاحبي وعار على شبعان إن جاء صاحبه يخاطبني سفاء بكل قبح فأكره أن أكون له مجيبا فأكره أن أكون له مجيبا يزيد سفاءة فأزيد حلما كعود زاده الإحراق قيما زاد زاده الإحراق إذا نطق السفيه فلا تجبه فخير من إجابتي سكوت فخير من إجابتي سكوت فإن كلمته فرجت عنه وإن قليته كمدا يموت وإن خليته كمدا يموت بلوت بني الدنيا فلم أر فيهم سوى من غدا والبخل ملئ إهابي فجردتم جمد القناعة صارما قطعت رجاهي منهم بذبابي فلا ذا يروني واقفا في طريقه ولا ذا يروني قاعدا عند بابي غني بلا مال عن الناس كلهم وليس الغنى إلا عن الشيء لا به إذا ما ظالم استاذن ظلم مذهبا ولجأته في قبيه اكتسابه فكله إلى صرف الليالي فإنها ستدعي له ما لم يكن في حسابه فكم قد رأينا ظالما متمردا متمردا ظالما متمردا يرى نجمتها تحت ظل ركاب فعما قليل وهو في غفلاته أنا خاطس صروف الحادثات ببابي على مال ولا جاه يرتجى ولا فأصب على مال ولا جاه يرتجى ولا حسنات تلتقي في كتابي وجوسي بالأمر الذي كان فاعلا وصب عليه الله صوت عذابه ó ní fàkàm kọ́dírọ̀ ẹ̀yìn mélòó mélòó làwọn tá a ti rí dọ́ọ̀lì máa ń mútàmá rèédà tó jálábòsí tó tún láyà kókó bẹ́ẹ̀ wí fún kò ní gbọ́ tí a ní ti gbéraga bíra ṣe ga tó yẹn yàrá nẹ́jímà yóò máa fojú wo ìràwọ̀ tààtà the lyric bí ẹni pé abẹ́ gàárì ẹ̀sìn rẹ̀ báyìí ìràwọ̀ wà bí àwọn ti ga tó yẹn yóò mọ̀ fojú yẹpẹrẹ ni kò sẹ́ni tí ó jọ lójú ṣùgbọ́n fa àmọ́ kọ̀ọ̀lẹ́lẹ́ ẹ filẹ̀ láìpẹ́ wọ́n wà fi gáfà láti hi nínú ìwà ìfọ́núfọ́ra rẹ̀ náà láìpẹ́ anáhà ti zòrò fọlẹ̀ ha dé sáàtì bèbà àwọn ìṣẹ̀lẹ̀ ìgbà wá yí kan tí ó sọ̀kalẹ̀ síwájú ẹnu ọ̀nà ilé ẹ̀ fa asibala máa lóhùn wà lájà yóò padà wá dẹni tí ò ní sówó kankan lọ́wọ́ ẹ̀ mọ́ tí ò ní sí ìkankan tá lè wò mọ́ la mọ́ wàlà àsànà kò ní sí dáadáa kankan fún tẹ́lítẹ̀ kéèkéèké tá a dáadáa kankan ò ní sí fún tó lè bá pàdé nínú tírà rẹ̀ níwájú ọlọ́run wàjú sí yàgbé amúrélẹ̀ tí kánà wọ́n wàá san lẹ́san àlámọ̀rí tó fọwọ́ ara rẹ̀ ṣe láyé sọ́gbà àlẹ́ yìí là ó sọ òótọ́ wọ́n wàá rọ̀jò ọlọ́run ó wàá rọ̀jò bílálà ìyá rẹ̀ lé lórí dọ́gbẹ́dàlẹ̀ kìámà nítorí pé ó ṣàbòsí láyé tafamun rahimallahu al shafi'i rahmatan wasi'a. اللهم آمين اللهم آمين بارك الله فيكم اللهم